ẹ jẹ́ kí a gbàdúrà a dúpẹ́ lọ́wọ́ yín ọlọ́run wípé a lè pè yín ní bàbá a sì dúpẹ́ wípé gẹ́gẹ́ bí bàbá sí ọmọ ni ẹ ń bá wa sọ̀rọ̀ nígbà gbogbo bí a ti wá lónìí a bẹ̀bẹ̀ wípé ẹ ó bá wa sọ̀rọ̀ gẹ́gẹ́ bí ọmọ ohun tí ẹ rí wípé ó jẹ́ àbùkù tàbí àléébù ní ìgbésí ayé wa tí kò dùn mọ́ ẹ̀yin ọlọ́run nínú ẹ fi hàn wá ẹ là wá lóye ẹ sì jẹ́ kí ẹ̀jẹ̀ Jésù kí ó wẹ̀ wá mọ́ kí a sì funfun ju ẹ̀gbọ̀n owó lọ ẹ múra wa sílẹ̀ kí ẹ sì pèsè wa sílẹ̀ fún bíbọ̀ Jésù Kristi kí ó má bàa jẹ́ wípé nígbà tí Jésù Kristi bá dé wípé a ó bá ẹnikẹ́ni nínú wa lójijì láì múra sílẹ̀ abẹ̀yìn wípé kí ẹ ṣe wá pé ẹ tọ́ wa sọ́nà kí a lè hu ìwà tí ó tẹ́yín lọ́rùn kí a sì lè bá Jésù jọba níkẹyìn àdúpẹ́ ti gbọ́ lè orúkọ Jésù Kristi Olúwa wa ẹ jẹ́ kí a jọ ṣí Bíbélì wa sí Matthew orí kẹfà Matthew orí kẹfà ẹsẹ̀ ìkọkànlélógún nítorí níbi tí ìṣúra yín bá gbé wà níbẹ̀ lé ọkàn yín yóò gbé wà pẹ̀lú Jésù ló sọ ọ̀rọ̀ tí a kà yìí ó sì dá mi lójú wípé nígbà tí ó ti sọ fún wa wípé ọ̀run àti ayé lè ré kọjá lọ wípé ṣùgbọ́n kínkínní nínú ọ̀rọ̀ òun kì yóò ré kọjá lọ ó yẹ kí ó yé wa nígbà náà wípé ohun tí ó sọ nígbà nì òun náà ló sì ń sọ lónìí bí Jésù bí ó bá ṣeé ṣe wípé kí ó wá láti wá bá wa sọ̀rọ̀ lójúkojú ó dájú wípé ohun tí ó ti sọ nígbà nì òun náà ni yóò sì máa tẹnumọ́ fún wa èyí ni ọ̀kan nínú àwọn tí Jésù Kristi sọ ẹ jẹ́ kí ó tún yé wa wípé ohun tí Jésù sọ yìí òun ni a ó fi ṣe ìdájọ́ wa ní ìkẹyìn ó ní nítorí níbi tí ìṣúra yín bá gbé wà níbẹ̀ lé ọkàn yín yóò gbé wà pẹ̀lú lónìí à ń sọ̀rọ̀ nípa ìṣúra onígbàgbọ́ ọkàn tí a ní yìí ó jẹ́ ohun ẹlẹgẹ́ ó sì yẹ kí ó jẹ́ ibi mímọ́ fún ibùgbé Ọlọ́run ohunkóhun tí a bá gbà láàyè nínú ọkàn wa ni yóò jẹ́ kí a mọ̀ yálà a jẹ́ ti Ọlọ́run tàbí a kò jẹ́ ti Ọlọ́run ohun tí a ń sọ ni wípé bí a bá fi ọkàn wa sínú ti ayé nǹkan ayé wọ̀nyí yóò fa ọkàn wa kúrò lọ́dọ̀ ọlọ́run yóò sì jẹ́ kí iyì àìnípẹ̀kun kí ó bọ́ lọ́wọ́ wa kí ó jìnà sí wa ohun tí ó máa ń ṣe àwọn ẹlòmíràn lọ́ṣẹ́ ni wípé wọn kò mọ bí ó ṣe ìhà tí ó yẹ kí onígbàgbọ́ kí ó kọ sí owó nítorí bí ìhà tí a bá kọ sí owó ní ti ara wa tàbí nínú ẹbí òun ni ó máa fi hàn yálà a ní ìwà bí ọlọ́run tàbí a ní ìwà anìkanjọpọ́n ìhà tí a bá kọ sí owó òun ni ó máa jẹ́ kí a mọ̀ yálà a jẹ́ ẹni tí ó wà lórí ìlérí ọlọ́run a sì ń tẹ̀lé ọlọ́run gẹ́gẹ́ bí a ti kọ́ sílẹ̀ nínú bíbélì tàbí a ti ayé ìhà tí a kọ sí owó ni ó máa jẹ́ kí a mọ̀ yálà a ọlọ́run ni tàbí a jìnnà sí ọlọ́run tàbí a jẹ́ apẹ̀yìndà jẹ́ kí a wo kókó mẹ́ta nínú ẹ̀kọ́ tí a ń kọ́ lónìí ìkíní ìhà tí ó yẹ kí a kọ sí owó ìhà tí ó yẹ kí a kọ sí owó èyí ni ìhà tí ó yẹ kí onígbàgbọ́ kọ sí owó ìkejì iṣẹ́ láti mówó wọlé iṣẹ́ tí a lè fi ọwọ́ wa ṣe láti mówó wọlé ìkẹta ìnáwó tí ó tọ̀nà ìnáwó tí ó tọ̀nà tí ó wà gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Ọlọ́run jẹ́ kí a wo ìkíní ìhà tí ó yẹ kí onígbàgbọ́ kọ sí owó nínú Lúùkù orí kejìlá ẹsẹ̀ kẹẹ̀ẹ́dógún Lúùkù orí kejìlá ẹsẹ̀ kẹẹ̀ẹ́dógún ó sì wí fún wọn pé kíyèsára kí ẹ sì máa ṣọ́ra nítorí ojú kòkòrò nítorí pé ìgbésí ayé ènìyàn kì í dúró nípa ọ̀pọ̀ ohun tí ó ní Jésù ló ń kìlọ̀ fún àwọn ènìyàn níhìn-ín ó ní ká kíyèsára nítorí ojú kòkòrò ó ní ká máa ṣọ́ra ó yẹ kí a mọ̀ wípé ẹlòmíràn tí ó fi àyè gba ojú kòkòrò ní ìgbésí ayé rẹ̀ lákọ̀ọ́kọ́ tàbí ní ìbẹ̀rẹ̀ ó ṣeé ṣe kí ó má mọ̀ wípé ojú kòkòrò ni òun ní ó máa ń bẹ̀rẹ̀ láti ibi kéékèèké ó ṣeé ṣe a wá sílé ìsìn bí a ti wá sílé ìsìn ìwọ tí o jẹ́ obìnrin o obìnrin mìíràn tí ó múra tí ó dàbí ẹni wípé ó tayọ tìrẹ òwú kíkorò bẹ́ẹ̀ sì ni sọ jáde nínú ọkàn rẹ o bẹ̀ sí ní rò wípé àjọ ń sin ọlọ́run wo aṣọ tí mo wọ̀ wo aṣọ tí lágbájá wọ̀ bí o bá ṣọ́ra bí ojú kòkòrò bí ó ṣe ń fẹsẹ̀ múlẹ̀ ní ìgbésí ayé ènìyàn nìyí ó ṣeé ṣe wípé a ti jáde ilé ìsìn bí o ti ń jáde tí ó ń fẹsẹ̀ rìn ni o rí ẹni tí o rò wípé bóyá kò ní láárí tó ọ ṣùgbọ́n o rí wípé o ń gun ọkọ̀ ayọ́kẹ́lẹ́ bí a bá ṣọ́ra ìtàkùn tàbí gbòǹgbò ojú kòkòrò yìí yóò tún yọ ní ìgbésí ayé wa a máa jowú a máa sọ wípé àá báwo ni ó ṣe rí báyìí wípé ọlọ́run kò pín nǹkan wọ̀nyí dọ́gba tí lágbájá ń gun mọ́tò tí èmi náà tí mo sì ń fẹsẹ̀ rìn ó ní ká kíyè sára kí a sì máa ṣọ́ra nítorí ojú kòkòrò ó ṣeé ṣe bóyá ó ń ṣe ìgbéyàwó ni ó sì rí ẹlòmíràn náà tí ó ṣe ìgbéyàwó ó sì ń rò wípé ó dàbí ẹni wípé ibi àwọn ènìyàn ti wá àti bí wọ́n ṣe ṣe àti aṣọ tí wọ́n wọ̀ àti nǹkan mìíràn tí wọ́n lò ó dàbí ẹni pé ó tayọ tirẹ̀ ṣọ́ra bí ojú kòkòrò bí ó ṣe ń bẹ̀rẹ̀ ní ìgbésí ayé ènìyàn yìí wípé irú ẹni bẹ́ẹ̀ nígbà tí ojú kòkòrò tí ó bá ti fẹsẹ̀ múlẹ̀ ní ìgbésí ayé rẹ̀ ó di wípé kí ó má lè ka bíbélì ó di wípé kí ó má lè gbàdúrà ó di pé kí ó jí láàárọ̀ kùtùkùtù kí ó máa wá owó kiri ó di pé kí ó má tètè dé láti ibi iṣẹ́ ó di pé kí ó máa pa iṣẹ́ méjì mẹ́ta papọ̀ ní ìgbésí ayé kan ṣoṣo láàárọ̀ ó jí ó lọ sí ibi iṣẹ́ bí ó bá ti ń dé ó tún lọ sí ibi iṣẹ́ mìíràn lóru ó tún ṣe iṣẹ́ mìíràn àyè àti ka bíbélì kò sí àti gbàdúrà kò sí ó di kí a kàn máa tajà kí a máa mówó wọlé láì mọ ibi tí a ń lọ ó yẹ kí ó yé wa wípé ọlọ́run kìlọ̀ fún wa jésù kìlọ̀ fún wa wípé ẹni tí ó bá ní ojú kòkòrò nǹkan wọ̀nyí ó lè ṣe ikú pa ó lè gba ìjọba ọ̀run lọ́wọ́ rẹ̀ nínú máàkù orí máàkù orí kẹwàá ìkẹrìnlélógún ẹnu sì ya àwọn ọmọ ìhìn rẹ̀ sí ọ̀rọ̀ rẹ̀ ṣùgbọ́n jésù sì tún dáhùn wí fún wọn pé ẹ̀yin ọmọ yóò ti ṣòro tó fún àwọn tí ó gbẹ́kẹ̀lé ọ̀rọ̀ láti wọ ìjọba ọlọ́run mo ti sọ fún wa tẹ́lẹ̀tẹ́lẹ̀ wípé ọkàn wa ó jẹ́ ọkàn ẹlẹ́gẹ́ bí owó bá ti ń wọlé ọkàn a máa ṣí kúrò lọ́dọ̀ ọlọ́run ìgbẹ́kẹ̀lé tí a ti nínú ọlọ́run tẹ́lẹ̀tẹ́lẹ̀ a máa ṣípò padà a máa fi ìgbẹ́kẹ̀lé wa sórí owó jésù wa ń sọ fún wa wípé ẹnikẹ́ni tí kò gbẹ́kẹ̀lé ọlọ́run ẹnikẹ́ni tí kò gbẹ́kẹ̀lé ìlérí ọlọ́run ẹnikẹ́ni tí kò gbẹ́kẹ̀lé àdúrà ẹnikẹ́ni tí kò gbẹ́kẹ̀lé ọ̀rọ̀ ọlọ́run tí ó jẹ́ wípé owó ọ̀rọ̀ ni ó gbẹ́kẹ̀lé wípé ó ṣòro jọjọ fún irú ẹni bẹ́ẹ̀ láti wọ ìjọba ọlọ́run ó ní ẹ̀yin ọmọ yóò ti ṣòro tó fún àwọn tí ó gbẹ́kẹ̀lé ọ̀rọ̀ láti wọ ìjọba ọlọ́run ó ṣeé ṣe kí o máa gún èjìká kí o máa sọ wípé èmi ò gbẹ́kẹ̀lé ọ̀rọ̀ ṣùgbọ́n rántí bóyá o fẹ́ ṣe ìgbéyàwó ni o rí i wípé ìgbà tí o gbàdúrà ẹni tí ìfẹ́ ọlọ́run mú ó dàbí ẹni wípé kò ní lọ́wọ́ púpọ̀ o sì wá ń sọ fún ọlọ́run wípé ọlọ́run ó dàbí ẹni wípé èyí tó fún mi yìí kò tẹ́ mi lọ́rùn o wá tún gbàdúrà wípé fi ẹlòmíràn hàn mí ṣé èmi tí mi ò ní gá tí mi ò ní go èmi tí mi ò ní nǹkan púpọ̀ wàá tún jẹ́ kí n fẹ́ ẹni tí kò ní nǹkan púpọ̀ wàá jẹ́ kí n fẹ́ tálákà bíi tèmi ọlọ́run ò gbọ́dọ̀ ṣe bẹ́ẹ̀ fún mi lémi fún mi ní ẹni tí mo lè fẹ́ tá tọ́jú mi tá lówó tá lọ́rọ̀ tá ní dúkìá tá ní nǹkan ayé yìí ó ṣeé ṣe gbà tó bá ń yọ ọlọ́run lẹ́nu ó ṣeé ṣe bó ti ń gbààwẹ̀ bó ti ń gbàdúrà kọ́lọ́run fún ẹ ní gbàjẹ́ ìsinmi kó fún ọ ní èyí tí yóò ha ọ lọ́nà ọ̀fun kó jẹ́ ẹni tó lówó kó sọ pé ẹ̀hẹ́n ọlọ́run nísìnyí ni mo mọ̀ kó fẹ́ràn mi nísìnyí ni mo mọ̀ kó gbàdúrà mi ó ní kó ṣọ́ra o nítorí pé ìgbẹ́kẹ̀lé ọrọ̀ ìgbẹ́kẹ̀lé owó òun ni kì í jẹ́ kí a fẹ́ ẹni tí ọlọ́run yàn fún wa ó ṣeé ṣe bí a ti ń wá sínú ìjọ gbà o wá sínú ìjọ deeper life ẹ bí o ti ń wá àwọn èèyàn ń tọ́jú rẹ ah, o sọ pé mo ti débi tó dára ó dàbí ẹni pé bí mo ṣe ń rí àwọn ènìyàn wọ̀nyí wọ́n á lè san owó ilé tí mo ń gbé bí mo ṣe ń rí wọn wọ́n á lè raṣọ fún mi ó dàbí ẹni pé bí mo ṣe ń rí àwọn rabí wọ̀nyí wọ́n á lè náwó fún mi gbà tó dẹ̀bẹ̀ sí ní wá èyí tó yà lẹ́nu pé ọ̀rọ̀ ìgbàlà là ń sọ ọ̀rọ̀ pé ká kúrò nínú ẹ̀ṣẹ̀ là ń sọ ọ̀rọ̀ wípé ká pèsè fún bíbọ̀ Jésù Kristi là ń sọ gbà tó wá ń sọ pé à ìgbà wo náà máa pín náírà ìgbà wo náà máa pín owó ó sì ń wá ìgbàlà ìsọdimímọ́ àtúnṣe ni wọ́n tẹnu mọ́ lójoojúmọ́ ó wá ń sọ wípé ah mo rò wípé màá lọ sí ìjọ mìíràn nítorí pé bí n bá lọ sí ìjọ tìbí tàbí ìjọ tọ̀hún ó ṣeé ṣe bí n bá sọ fún ọ wípé mo fẹ́ owó ẹ mo nílò eléyìí mo nílò eléyìí wọ́n lè fún mi ẹni tó bá pẹ̀yìn dà tó bá ṣe bẹ́ẹ̀ ó jẹ́ wípé kì í ṣọlọ́run ló fẹ́ sìn ó jẹ́ wípé kì í ṣe pé ó fẹ́ tẹ̀lé Jésù owó ló ń wá káàkiri gbà ó sì ti rí i wípé ní ìjọ kan wọ́n lè fún òun ní owó ìgbẹ́kẹ̀lé rẹ̀ nínú owó ni ó jẹ́ kí ó fi ibi tí a ti ń kọ́ni lẹ́kọ̀ọ́ ìhìn rere sílẹ̀ tí ó lọ síbi tí wọ́n ti ń pín owó fún ni kí a ṣọ́ra kí a rí wípé ìgbẹ́kẹ̀lé wa kò sí nínú owó yẹ kí a wo Timothy kínní Timothy kínní orí kẹfà Timothy kínní orí kẹfà ẹsẹ̀ ìkẹtàdínlógún kìlọ̀ fún àwọn tí ó lọ́rọ̀ lé ayé ìsinsìnyí kí wọ́n má ṣe gbéraga bẹ́ẹ̀ ni kí wọ́n má ṣe gbẹ́kẹ̀lé ọ̀rọ̀ àìdánilójú bí kò ṣe lé ọlọ́run alààyè tí ń fi ohun gbogbo fún wa lọ́pọ̀lọpọ̀ láti lò ó ní kí a kìlọ̀ fún yín kí ẹnikẹ́ni ó ṣeé ṣe kí o ní díẹ̀ ó ṣeé ṣe kí o ní púpọ̀ wípé yálà díẹ̀ tàbí púpọ̀ ni a ní kí a má ṣe jẹ́ kí àwọn nǹkan wọ̀nyí kí ó jẹ́ ìgbẹ́kẹ̀lé wa kí a má sì fi ṣe kí a má fi ẹlẹ́ran ara ṣe ìgbẹ́kẹ̀lé wa nítorí owó nítorí ọrọ̀ ẹlòmíràn ó ṣeé ṣe ó gbọ́ nípa Jésù ó gbọ́ nípa ìjọba ọ̀run ó gbọ́ nípa ìhìnrere ó gbọ́ nípa bí a ṣe lè jẹ́wọ́ ìṣòwò kí a kọ̀ ọ́ sílẹ̀ kí a ní ìdánilójú ìgbàlà ó gbọ́ nípa bí a ti múra sílẹ̀ dé bíbọ̀ Jésù ó sì ń wá sí ilé ìsìn ó ti gbàdúrà àgbáyọrí àti gba ọkàn rẹ̀ là ó ní ìdánilójú ìdáríjì ó ti jẹ́ ẹni tí ń bá wa kọrin ó ti jẹ́ ẹni tí ń bá wa ṣe àdènà ó ti jẹ́ ẹni tí ń bá jẹ́ òṣìṣẹ́ ó ti jẹ́ ẹni tí ń wá sí ilé ìsìn nígbà gbogbo ṣùgbọ́n ó ṣeé ṣe kí ẹnìkan tí ó jẹ́ mọ̀lẹ́bí rẹ̀ kí ó wá dé kí ó wá sọ wípé àà lágbájá kí ló dé sí ọ kí ló ń wá káàkiri ṣé ìṣẹ́ ni tàbí owó tàbí kí ló dé tó fi tún lọ darapọ̀ mọ́ àwọn tí ń sọ wípé kádà tún bí kádà tún bí ó ṣeé ṣe kí ó kọ́ máa sọ pé rárá kì í ṣe bẹ́ẹ̀ mo fẹ́ sin ọlọ́run ni ó pẹ́ tí ọkàn mi ti ń wá ọlọ́run ó pẹ́ tí ògbẹ́ ti ń gbẹ mí ó pẹ́ tí mo ti ń wábi tí wọ́n ń sọ ọ̀rọ̀ ọlọ́run ní ojúlówó kí ẹni tàn kó sì máa sọ wípé ẹ wá rí mi ní ọ̀sẹ̀ tó ń bọ̀ ní ọjọ́ ajé tàbí ọjọ́ ìṣẹ́gun bí arábìnrin wa yìí bí ó sì ti ń dé ọ̀dọ̀ rẹ̀ ni ẹni tí ó fẹ́ pa lọ́kàndà ni ó gbé ẹgbẹ̀rún méjì náírà sílẹ̀ wò pé gbà bí ó bá jẹ́ o fẹ́ ṣòwò ni bí ó bá jẹ́ pé ohunkóhun ló fẹ́ ṣe owó nìyí gbà mi ò sọ pé mo yá ọ mo fún ọ pátápátá ṣùgbọ́n ohun kan ló lè dá ìjà sẹ́ láàrin wa o ilé ìsìn tó ń lọ yẹn bó o bá kúrò ńbẹ̀ ẹ mo fún ọ léléyìí o ó parí nìyẹn o ò tún rí rí mi gbà lọ́wọ́ mi mọ́ o ó ṣe pé kó sọ pé ẹ fún wa ẹ fún wa kí ó kúrò ńbẹ̀ bí ó bá ti bẹ̀rẹ̀ okòwò tó ń ṣe yìí ló máa di wípé a ò tún rí nínú ìjọ a ò tún rí kó máa ka ọ̀rọ̀ Ọlọ́run láàárín ìpàdé àwọn òṣìṣẹ́ bí a bá ń wá káàkiri lágbájá ńkọ́ lágbájá ńkọ́ àtúnrí mọ́ gbà tá a bá wá lọ́ba tí a sọ pé àá lágbájá kí ló dé ṣéṣẹ́ náà ló le tó bẹ́ẹ̀ ṣé okòwò tí ìsinsìn ló le tó bẹ́ẹ̀ á ní ẹ kúrò ń bẹ́ẹ̀ ẹ kúrò ń bẹ̀ ẹ bíbélì bíbélì lójoojúmọ́ àwọn tí a sọ pé wọ́n lọ́lọ́run àwọn tí a sọ pé wọ́n nígbàlà ẹgbẹ̀rún náírà méjì ló gbélé mi lọ láìsọ pé kí n bójú ẹ̀ láìsọ kí n padà láti wá san fún òun torí bẹ́ẹ̀ mi ò ṣe ṣọ́ọ̀ṣì yín mọ́ o mo ti rẹ́ni tí màá máa tẹ̀lé ó ní kí ó yé irú ẹni bẹ́ẹ̀ wípé owó tó rò pé o ní owó tó rò pé aláìgbàgbọ́ fún ọ tó fi sọ di ọlọ́run wípé owó yìí kì í bá ní tálẹ̀ o owó yìí tí o gbà lọ́wọ́ rẹ̀ wípé ó dájú wípé yóò kúrò lọ́wọ́ rẹ níkẹyìn ó ó jẹ́ ẹni tí ó jẹ́ aláìlọ́gbọ́n jẹ́ kí a wo ìwé òwe ìwé òwe orí kẹtàlélógún ẹsẹ̀ ìkarùn-ún ìwọ ha fi ojú rẹ wò kì yóò sì ìwọ ó ha fi ojú rẹ wò ó kì yóò sì sí mọ́ nítorí ọrọ̀ ku ìyè apá fún ara rẹ̀ bí idì tí ń fò lí ojú ọ̀run ó ní ẹgbẹ̀rún náírà méjì tí agbélé ọ lọ́wọ́ tí a ní kí o kọ ọlọ́run sílẹ̀ tí ìwọ náà tí o gbé náírà lọ́wọ́ tí o kọ ọlọ́run sílẹ̀ tí o rò wípé nítorí náírà ti dé ò ní fọlọ́run ṣe ó ní kò rántí wípé ẹgbẹ̀rún náírà yóò parẹ́ yóò kúrò lọ́wọ́ rẹ yóò fò lọ yóò dàbí ẹyẹ idì tí ó hu ìyẹ́ apá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 ègbé ni fún ẹni tí ó gbẹ́kẹ̀lé ènìyàn ṣé o rí i wípé bí tálákà nínú ẹbí rẹ bí ó bá wá bá ọ wípé fi ọlọ́run sílẹ̀ a wà ní rárá mo bá jésù lọ mo bá jésù lọ mo ti ṣe ìpinnu wípé jésù yìí òní màá bá kú nítorí pé o mọ̀ pé kò ní nǹkan kan kò sí lówó tó lè fún ọ ó ṣeé ṣe kí ẹlòmíràn tún wá kí ó sọ wípé à lágbájá ẹ ṣe bí ẹ̀sìn báyìí làbí wá sí èwo ni tiẹ̀ tó tún lọ gba ẹ̀sìn ti àwọn onígbàgbọ́ kúrò ń bẹ̀ gbà tó rí wípé kò lówó lọ́wọ́ tó sì fẹ́ pa ọlọ́kàn rẹ̀ wọ́n ní rárá o mo ti fẹ́ bá Jésù lọ nǹkan kan ò ní pa mí lọ́kàn dà ṣùgbọ́n nígbà tí olówó bá wá tí ó sọ wípé lágbájá mo ti ń gbúrò rẹ ìwọ ọmọ dáradára ìwọ ẹni tí a mọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ gẹ́gẹ́ bí òpó múlẹ́rọ́ nínú ẹ̀sìn tá a ní tẹ́lẹ̀tẹ́lẹ̀ èwo tún ni tiẹ̀ tó tún lọ sọ́dọ̀ àwọn onígbàgbọ́ gbà tó bá rí bó ṣe wọṣọ gbà tó o bá rí bó ṣe ń dé ló ti ń fún ọ lówó bó ti ń dé ló ti ń fún ọ ní nǹkan wàá sọ pé ẹ bàbá ẹ kì í ṣe bẹ́ẹ̀ bàbá ní gbàrò gbàrò nítorí pé ọ̀pọ̀lọpọ̀ nǹkan ni ó wà lọ́kàn mi tí mo fẹ́ ṣe fún ọ tí mo fẹ́ fi dá ọ lọ́lá bó jẹ́ kọ́ńtrákì ló ń fẹ́ ni o mọ̀ wípé àwa la wà ń bẹ̀ bó jẹ́ ilé ló ń fẹ́ ni àwa la wà ń bẹ̀ nítorí bẹ́ẹ̀ gbàrò ìgbàgbọ́ yìí gbé wàá wàá kúnlẹ̀ tàbí kó dọ̀bálẹ̀ pé ẹ ṣe bàbá ẹ màá rí yín màá máa rí yín bó ti ń lọ ló ń yí ọkàn padà ló sọ pé ó fẹ́ tẹ̀lé ọlọ́run mọ́ kì í ṣe wípé òun ló gbẹ́kẹ̀lé owó ọrọ̀ iṣẹ́ tó wà lọ́wọ́ ẹ̀ òun ló gbẹ́kẹ̀lé nítorí pé gbà tí tálákà wá ò yí padà gbà tí ẹni tí ò ní nǹkan tó wá bá ọ láti pa ọ́ lọ́kàndà ò yí padà gbà tí olówó wá ló yí padà tó lóò ṣe ti Jésù mọ́ owó ló ń wá lọ tó ń sọ ìyá nípẹ̀kùnù ó ní kí a tẹ̀ mọ́ létí wípé ègbé ni fún ẹni tí ó gbẹ́kẹ̀lé ènìyàn àwọn tí wọ́n gbẹ́kẹ̀lé ọlọ́rọ̀ àwọn tí wọ́n gbẹ́kẹ̀lé àwọn tí wọ́n ní dúkìá tí wọ́n fi ẹlẹ́ran ara ṣe ìgbẹ́kẹ̀lé wọn ẹni tí ọkàn rẹ̀ sì ṣí kúrò lọ́dọ̀ ọlọ́run jẹ́ kí a lọ sí ìkórí kejì iṣẹ́ láti mú owó wọlé bí a ti ń sọ nípa ohun tí ó yẹ kí ó jẹ́ ẹ̀hà onígbàgbọ́ ń sí owó ohun tí a ń sọ fún wa ni wípé kò yẹ kí a jẹ́ ẹni tí ó fẹ́ owó kò yẹ kí a jẹ́ ẹni tí ó gbẹ́kẹ̀lé owó kò yẹ kí a jẹ́ ẹni tí ó fẹ́ di ọlọ́rọ̀ òjijì ó yẹ kí a mọ̀ wípé ohunkóhun tí a bá ní ti ọlọ́run ni ṣé ti ọlọ́run ni ilẹ̀ àti ẹ̀kún rẹ̀ àwọn tí ó tẹ̀dó sínú rẹ̀ àti àwọn gbogbo tí ó wà nínú ayé ti ọlọ́run ni ọlọ́run sọ fún wa nínú Hágáì ó ní àti dúkìá àti wúrà àti fàdákà ó ní ti èmi ni ni olúwa lódùmarè wí nítorí bẹ́ẹ̀ kí a mọ̀ wípé gbogbo nǹkan wọ̀nyí tí a ń fojú rí ọlọ́run ló dá wọn kí a má ṣe rò wípé wọ́n jẹ́ tiwa ká wá gbẹ́kẹ̀lé wọn ṣùgbọ́n kí ni ìhà tí a kọ sí iṣẹ́ ṣíṣe ṣé ó yẹ kí a ṣiṣẹ́ tàbí kò yẹ kí a ṣiṣẹ́ irú iṣẹ́ wo ni ó yẹ kí a ṣe bí a bá sì ń ṣiṣẹ́ tí owó ń wọlé báwo ni ó yẹ kí a ti ṣe pẹ̀lú owó tí ó ń wọlé yẹ kí a wo ìkórí kejì nínú ẹ̀kọ́ wa iṣẹ́ láti mowó wọlé yẹ kí a wo exodu orí ogún exodu orí ogún láti ẹsẹ̀ ìkẹsàn-án ọjọ́ mẹ́fà ni ìwọ ó ṣiṣẹ́ tí ìwọ ó sì ṣe iṣẹ́ rẹ gbogbo ọjọ́ mẹ́fà ni ìwọ ó ṣiṣẹ́ tí ìwọ ó sì ṣe iṣẹ́ rẹ gbogbo ohun tí ọlọ́run jẹ́ kí ó di ìmọ̀ fún wa níhìn ni wípé ara kì í ṣòkúta bí ara bá ṣiṣẹ́ fún ọjọ́ mẹ́fà ara ń fẹ́ ìsinmi fún ọjọ́ kan kì í ṣe bẹ́ẹ̀ nìkan ó ń sọ nígbà tí ó ń sọ nípa ọjọ́ ó ń sọ nípa ọjọ́ ti ọ̀sán bí a bá ń sọ nípa ọjọ́ ọ̀sán wà òru wà bí a bá fẹ́ ṣiṣẹ́ láti àárọ̀ títí di alẹ́ ni ó yẹ kí a ṣiṣẹ́ ṣùgbọ́n bí ó bá di òru ó yẹ kí a fún ara ní ìsinmi àwọn ẹlòmíràn kì í fún ara ní ìsinmi láàárọ̀ lọ́sàn-án láṣálẹ́ lóru wọn máa ti ibi iṣẹ́ kan bọ́ sí iṣẹ́ mìíràn ó sì ṣeé ṣe àwọn tí wọ́n ní iṣẹ́ ọwọ́ ara wọn yálà wọ́n jẹ́ gbẹ́nàgbẹ́nà tàbí wọ́n jẹ́ àwọn tí ń kọ́lé tàbí wọ́n jẹ́ àwọn tí ń taṣọ tàbí wọ́n jẹ́ àwọn tí ń ṣe iṣẹ́ mìíràn tó jẹ́ wípé wọ́n wà láyè ara wọn wọ́n jẹ́ ọ̀gá lórí ara wọn nínú iṣẹ́ tí wọ́n ń ṣe àtọ̀sán àtòru ni wọ́n fi ń ṣiṣẹ́ àti àárín ọ̀sẹ̀ àti ọjọ́ ìsinmi ọjọ́ àìkú bí èyí ni wọ́n fi ń ṣiṣẹ́ à ń sọ fún wa wípé ara ń fẹ́ ìsinmi bí a kò bá sinmi kò dára kí a kówó jọ kí a má lè ní ẹ̀mí gígùn láti gbádùn owó tí a kó jọ a rí àwọn ẹlòmíràn bí ó tilẹ̀ jẹ́ wípé wọ́n lọ́rọ̀ ṣùgbọ́n ìlera kò sí fún wọn láti gbádùn ọrọ̀ tí wọ́n ní èyí ni ọlọ́run fi ń sọ fún wa wípé ọjọ́ mẹ́fà ti tó fún iṣẹ́ wípé ní ọjọ́ keje ọjọ́ kan ní ọjọ́ méje ó yẹ kí a sinmi ó yẹ kí a sin ọlọ́run ó yẹ kí a ka bíbélì ó yẹ kí a lè fi ọjọ́ kan yìí kí a fi fún ọlọ́run nítorí bẹ́ẹ̀ ó yẹ kí ó jẹ́ ẹ̀kọ́ fún wa wípé nítòótọ́ ni ó dára láti ṣiṣẹ́ nítòótọ́ ni ó jẹ́ ohun tí ó wúni lórí láti ní iṣẹ́ lọ́wọ́ ṣùgbọ́n kí a rí wípé a kò ṣe iṣẹ́ tí yóò gba ìjọba ọlọ́run ìsìn ọlọ́run àdúrà gbígbà tí yóò gba nǹkan wọ̀nyí lọ́wọ́ wa yẹ kí a wo éfésù éfésù orí kẹrin ẹsẹ̀ ìkejìdínlọ́gbọ̀n. E kí ẹni tí ń jalè má ṣe jalè mọ́ kí ẹni tí ń jalè má ṣe jalè mọ́ olè jíjà kì í ṣe iṣẹ́ ẹni tí ń lọ́ni lọ́wọ́ gbà kì í ṣe iṣẹ́ ẹni tí ń ta tẹ́tẹ́ èyí kì í ṣe iṣẹ́ ṣíṣe ẹni tí ń fi ara rẹ̀ gẹ́gẹ́ bí obìnrin tí ń fi ara rẹ̀ wówó káàkiri gẹ́gẹ́ bí àwọn tí ń ṣe ṣìnà èyí kì í ṣe iṣẹ́ tí ó tọ̀nà níwájú Olúwa ó ní àwọn tí ó jẹ́ wípé olè jíjà ni wọ́n fi ń ṣe iṣẹ́ ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ wípé kí wọn kí ó má ṣe jalè mọ́ bí a bá sọ wípé adití ọlọ́run ó yẹ kí ìyípadà tòótọ́ kí ó dé bá ìgbésí ayé wa àwa tí a ti ń jalè tẹ́lẹ̀tẹ́lẹ̀ ẹni tí ó ti ń lọ́ni lọ́wọ́ gbà tẹ́lẹ̀tẹ́lẹ̀ ẹni tí ó ti ń yí ìwé po tẹ́lẹ̀tẹ́lẹ̀ ẹni tí ó jẹ́ wípé àwọn ohun tí ó fi ń tajà ó máa ń ṣe ìrẹ́nijẹ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó ní ẹni tó bá ti ń ṣe bẹ́ẹ̀ tẹ́lẹ̀ kí ó má ṣe bẹ́ẹ̀ mọ́ bí a bá sọ pé a jẹ́ ti ọlọ́run àti ní ìyípadà ọkàn ìyípadà yìí yóò kan ibi iṣẹ́ wa ẹni tí ó débi iṣẹ́ ní aago mẹ́jọ tó kọ aago méje àbọ̀ èyí kò tọ̀nà níwájú olúwa ẹni tí ó fẹ́ gba owó níbi iṣẹ́ bóyá wọ́n béèrè wípé wọ́n fẹ́ gbà síbi iṣẹ́ wọ́n sọ pé èló ló ń gbà níbi tó ti wá ó sì sọ oye tó ń gbà ṣùgbọ́n ó fi kún un láti lè jẹ́ kí wọ́n kí ó san owó gọbọi fún òun níbi tí òun ṣẹ̀ṣẹ̀ dé èyí kì í ṣe ìwà ọmọ ọlọ́run tàbí bóyá wọ́n fẹ́ fún ní owó àsìkò ìsinmi wọ́n sì máa ń fún àpọ́n yàtọ̀ sí ẹni tí ó jẹ́ ẹni tí ó ti lọ́kọ tàbí ẹni tí ó ti láya ẹni tí kò sì tí ì lọ́kọ tàbí tí kò sì tí ì láya tí kò bímọ á sọ wípé òun wà nílé ọkọ tàbí pé òun níyàwó lọ́dọ̀ tàbí pé òun ní ọmọ méjì mẹ́ta mẹ́rin nígbà tí kò tilẹ̀ tí ì lọ́kọ tí kò sì lọ́mọ nítorí wípé wọ́n ń fẹ́ owó rékọjá èyí tí ó yẹ kí wọ́n ní ó ní kí ẹni tí ń jalè kí ó má ṣe jalè mọ́ ṣùgbọ́n kí ó kúkú máa ṣe làálàá kí ó máa fi ọwọ́ rẹ̀ ṣiṣẹ́ ohun tí ó dára kí ó sì lè ní láti pín fún ẹni tí ó ṣe aláìní. èyí ni à ń sọ fún wa wípé iṣẹ́ tí a ń ṣe ó yẹ kí ó jẹ́ iṣẹ́ tí ó dára bí àpèjúwe ohun tí a pè ní iṣẹ́ tí ó dára ni pé iṣẹ́ tí kò léwu nínú iṣẹ́ tí kò pa ẹnikẹ́ni lára bí a bá ń ṣe iṣẹ́ ẹmu iṣẹ́ ògòrò tàbí iṣẹ́ ọtí kankan tàbí iṣẹ́ ọtí àwọn òyìnbó iṣẹ́ tí àwọn ènìyàn ẹmu tàbí ọtí tí àwọn ènìyàn mu lámupara tí ó ń fa jàǹbá àti ewu sí ìgbésí ayé wọn kì í ṣe iṣẹ́ tí ó dára èyí jẹ́ iṣẹ́ tí ó wuni léwu ó yẹ kí a rí wípé iṣẹ́ tí a ń ṣe kò mú kí ẹnikẹ́ni kí ó sọ ẹ̀mí rẹ̀ nù kò pa ẹnikẹ́ni lára kò sì mú kí ìwà ẹnikẹ́ni kí ó jẹ́ ìwà búburú kò sì pa ẹbí wa lára nítorí bẹ́ẹ̀ wo iṣẹ́ tí ó ń ṣe ṣé iṣẹ́ tí ó ń ṣe ohun tí ó ń tà ṣé ó jẹ́ ohun tí ó ń pa ẹnikẹ́ni lára bí o bá ń ta sìgá bóyá igbó ló fi ń ṣe iṣẹ́ ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ tàbí àwọn ohun olóró táwọn ènìyàn ń gbé mì ló fi ń ṣe iṣẹ́ ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ èyí kì í ṣe iṣẹ́ tí ó dára ó yẹ kí a sì tún mọ̀ wípé iṣẹ́ tí a bá ń ṣe tí òfin ìjọba tí ó lòdì sí èyí kì í ṣe iṣẹ́ tí ó dára àwọn ẹlòmíràn wọn kò ní òye oògùn òyìnbó ṣùgbọ́n wọ́n máa gbé àpótí káàkiri wọ́n máa sọ wípé wọ́n ń ta oògùn òyìnbó wọ́n máa sọ wípé bó bá ní jẹ̀díjẹ̀dí bí o bá ní inú rírun bí o bá ní eléyìí bí o bá ní tọ̀hún bí o bá ti lo eléyìí ó tán yóò gbogbo nǹkan tó ń ṣe ọ́ yóò kúrò kì í ṣe iṣẹ́ tí ó dára ìwọ tí àkọ́lẹ́kọ̀ọ́ oògùn àwọn òyìnbó tí ó ń gbé àpótí oògùn káàkiri èyí kì í ṣe iṣẹ́ tí ó tẹ́ ọlọ́run lọ́rùn kì í ṣe bẹ́ẹ̀ nìkan ṣoṣo iṣẹ́ tí a rí wípé ó mú kí àwọn ènìyàn kí ó sọ ìgbàgbọ́ nù ìwọ tí ó jẹ́ aránṣọ gẹ́gẹ́ bí ẹni tí ó jẹ́ ọmọ ọlọ́run tí obìnrin wá bá ọ tí ó sọ wípé òun fẹ́ràn ṣòkòtò tí ó sọ wípé o ní ìgbàlà o jẹ́ ajíhìnrere o jẹ́ ẹni tí ó ń sọ ọ̀rọ̀ ìgbàlà fún àwọn ẹlòmíràn tí o tún rán ṣòkòtò fún obìnrin báwo ló ti rí ọlọ́run sọ wípé obìnrin ò gbọ́dọ̀ wọ ṣòkòtò ìwọ tó wá jẹ́ ọmọ ọlọ́run ló wá rán irú aṣọ bẹ́ẹ̀ fún àwọn ẹlòmíràn kì í ṣe iṣẹ́ tí ó tọ̀nà kì í ṣe iṣẹ́ tí ó dára tàbí ó ṣeé bóyá o jẹ́ aránṣọ obìnrin má ṣọ wá ó lóun fẹ́ ránṣọ aṣọ tí obìnrin mú wá yìí bó ṣe fẹ́ kí o rán gbogbo ara rẹ̀ ni yóò máa hàn níta gẹ́gẹ́ bí arìnhòhò ìwọ náà tí o sọ pé o jẹ́ onígbàgbọ́ o ń da irú aṣọ bẹ́ẹ̀ sọ́rùn àwọn obìnrin láti lè mú kí wọn kí ó máa ṣe ọkùnrin lọ́nà kì í ṣe ohun tí ó dára kì í ṣe bẹ́ẹ̀ nìkan àwọn iṣẹ́ tí a rí wípé bí a bá ṣe yóò mú kí ìwà mímọ́ kí ó dínkù ní ọkàn tiwa tàbí ní ọkàn àwọn ẹlòmíràn kì í ṣe iṣẹ́ tí ó dára nítorí bẹ́ẹ̀ ó yẹ kí a fi ètò sí iṣẹ́ tí a ń ṣe kí a rí wípé iṣẹ́ tí a ń ṣe ó jẹ́ iṣẹ́ tí ó dára iṣẹ́ fàyàwọ́ kì í ṣe iṣẹ́ tí ó dára iṣẹ́ kí ẹlòmíràn jalè kí ó ta àwọn nǹkan tí ó jí fún wa ní owó pọ́ọ́kú kí àwa kí á wà tà ní owó tí ó dàbí owó tí ó pọ̀ owó gọbọi kì í ṣe iṣẹ́ tí ó dára bóyá ibi àwọn nǹkan tí wọ́n fi sí mọ́tò ni ẹnìkan jí láti ibì kan a sì mọ̀ pé ó jí nǹkan wọ̀nyí a rí nọ́mbà lára nǹkan tí ó jí ó sì wá tà fún wa a sọ wípé iṣẹ́ mọ́tò là ń ṣe nítorí bẹ́ẹ̀ ibikíbi tán bá ti kó wa àwọn ni ó mọ bí wọ́n ti rí ìyẹn ò kàn wá ó kàn ọ́ bí ọlọ́run bá ń dá wọn lẹ́jọ́ àwọn tí ó jí ìwọ tí ó jẹ́ wípé ìwọ ló ń rà á lọ́wọ́ àwọn olè ọlọ́run yóò dá ọ lẹ́jọ́ pẹ̀lú nítorí bẹ́ẹ̀ kí a rí i wípé iṣẹ́ tí a ń ṣe kì í ṣe iṣẹ́ tí ó pa ẹnikẹ́ni lára kí a rí i wípé ó jẹ́ iṣẹ́ tí kò ní mú ìdájọ́ ọlọ́run láti wá bá wa ẹ jẹ́ kí a wo tẹsalóníkà kínní láti orí kẹrin tẹsalóníkà kínní láti orí kẹrin ẹsẹ̀ ìkẹfà kí ẹnikẹ́ni má ṣe rékọjá kí ó má sì ṣe ṣe arákùnrin rẹ̀ nínú nǹkan náà nítorí olúwa ní olùgbẹ̀san nínú gbogbo nǹkan wọ̀nyí gẹ́gẹ́ bí àwa ti kìlọ̀ fún yín tẹ́lẹ̀ tí a sì jẹ́rìí pẹ̀lú ẹsẹ̀ ìkọkànlá àti pé kí ẹ̀yin kí ó máa dùn ú gidigidi láti gbé jẹ́ láti máa gbọ́ ti ara yín kí ẹ máa fi ọwọ́ yín ṣiṣẹ́ gẹ́gẹ́ bí àwa ti pàṣẹ fún yín à ń sọ fún wa níhìn wípé ó yẹ kí a máa fi ọwọ́ wa ṣiṣẹ́ kí a má ṣe ìmẹ́lẹ́ ó yẹ kí a rí wípé àní iṣẹ́ lọ́wọ́ ohun tí ó máa ń ṣe àwọn ẹlòmíràn ni wípé wọn kì í fẹ́ fọwọ́ ṣiṣẹ́ ó ṣeé ṣe bóyá wọ́n rí wípé à ń gé gẹ̀dú níbì kan ó ṣeé ṣe à ń làgì níbì kan ó ṣeé ṣe ẹ bíríkì ni wọ́n ń gbé níbì kan tàbí ó ṣeé ṣe kí ó jẹ́ pé àwọn èèyàn wọ́n ra ata wọ́n ń gbà á tà tàbí epo tàbí gàrí tàbí iṣu tàbí nǹkan mìíràn wọ́n ń gbà á tà ó ṣeé ṣe kí ó jẹ́ pé iṣẹ́ gbẹ́nàgbẹ́nà tàbí iṣẹ́ mìíràn iṣẹ́ ọwọ́ ni ẹ ó wà láti ṣe ẹlòmíràn kì í fẹ́ ṣe irú iṣẹ́ bẹ́ẹ̀ a máa dúró títí yóò fi rí iṣẹ́ akọ̀wé láti ṣe iṣẹ́ ká máa sokùn mọ́rùn ó ní èyí tá ṣe kí a jẹ́ kí a rí i wípé a fi ọwọ́ wa ṣiṣẹ́ nítorí wípé bí a ò bá ṣiṣẹ́ bíbélì sọ wípé a ò lẹ́tọ̀ọ́ láti jẹun kí a wo tẹsalónìkà kejì orí kẹta tẹsalónìkà kejì orí kẹta láti ẹsẹ̀ ìkẹwàá nítorí nígbà tí àwa tilẹ̀ wà pẹ̀lú yín èyí lè àwa pa láṣẹ fún yín pé bí ẹnikẹ́ni kò bá fẹ́ ṣiṣẹ́ kí ó má ṣe jẹun bí ẹnikẹ́ni bá rí iṣẹ́ tí kò fẹ́ ṣe bí ẹnikẹ́ni bá rí iṣẹ́ ṣùgbọ́n tí ó sọ pé òun ò fẹ́ làágùn bó bá ṣe irú iṣẹ́ bẹ́ẹ̀ ó máa ń rẹ̀hún tí ó ń ṣe ọ̀lẹ irú ìmẹ́lẹ̀ ènìyàn bẹ́ẹ̀ ó ń sọ wípé kò yẹ kí ó jẹun nítorí bẹ́ẹ̀ ó yẹ kí a ṣiṣẹ́ iṣẹ́ tó lè mú wọlé iṣẹ́ tí kì í ṣe iṣẹ́ tó lè pa ẹnikẹ́ni lára iṣẹ́ tí ò lè sọ ẹ̀mí ẹnikẹ́ni nù iṣẹ́ tí kò lè pa ẹbí wa lára kí a wá irú iṣẹ́ bẹ́ẹ̀ kí a rí wípé àmúwò wọlé fún ẹbí wa kí a wo ìkórí kẹta nínú ìwàásù tòní ìnáwó tí ó tọ̀nà bí owó bá ń wọlé fún wa yálà díẹ̀ yálà púpọ̀ báwo ni ó ṣe yẹ kí a ná irú owó bẹ́ẹ̀ àwọn ẹlòmíràn kò mọ bí a ti fi ètò sí ìnáwó nítorí bẹ́ẹ̀ bí wọ́n tilẹ̀ jẹ́ ẹni tí ó ní lọ́wọ́ díẹ̀ wọn kì í mọ bí wọ́n ṣe lè ná owó yìí tí ó jẹ́ ìtẹ́wọ́gbà níwájú ọlọ́run àwọn ìlànà tí a kọ sílẹ̀ fún wa nínú ọ̀rọ̀ ọlọ́run ni wípé lákọ̀ọ́kọ́ kí a fi ọlọ́run ṣáájú nínú ìnáwó wa kí a fi ti ọlọ́run ṣáájú ìkejì bí gbèsè bá wà lọ́rùn wa kí a wo bí a ó ṣe san ìgbèsè tí ó wà lọ́rùn wa ìkẹta kí a tọ́jú ẹbí wa pẹ̀lú owó tá a ní ìkẹrin kí a ran àwọn ẹlòmíràn lọ́wọ́ kí a wò ó láti ipa ọ̀nà kínní nípa ìnáwó onígbàgbọ́ bí ó ṣe yẹ kí onígbàgbọ́ kí ó máa náwó ìkínní kí a fi ọlọ́run ṣáájú nínú Matthew orí kẹfà Matthew orí kẹfà ẹsẹ̀ ìkẹtàlélọ́gbọ̀n ṣùgbọ́n ẹ tètè máa wá ìjọba ọlọ́run ná àti òdodo rẹ̀ gbogbo nǹkan wọ̀nyí lẹ́ ó sì fi kún un fún yín ó ní kí a tètè máa wá ìjọba ọlọ́run kí a tètè máa wá ìjọba ọlọ́run nípa ìnáwó wa ó yẹ kí a ṣe ojúṣe wa sí ọlọ́run lákọ̀ọ́kọ́ kì í ṣe wípé nígbà tí a bá ti ná gbogbo owó tán la ó rántí wípé a ní ojúṣe láti ṣe sí ọlọ́run nínú ìwé òwe orí kẹta ẹsẹ̀ ìkẹsàn-án ìwé òwe orí kẹta ẹsẹ̀ ìkẹsàn-án fi ohun ìní rẹ bọ̀wọ̀ fún olówa àti látinú gbogbo àkọ́bí ìbísí oko rẹ ó sọ wípé àkọ́bí ìbísí oko ni ó yẹ kí ó jẹ́ ti ọlọ́run kì í ṣe èyí tí a ti jẹ tí a ti ná àwa rántí ọlọ́run ní ìkẹyìn ó ní lákọ̀ọ́kọ́ kí a fi ti ọlọ́run ṣáájú nínú ìnáwó wa bí ó bá jẹ́ wípé ó ń ṣiṣẹ́ tí ó ń gba owó oṣù bí owó yìí bá ti dé ọwọ́ rẹ ni ó ti yọ ìdá mẹ́wàá àti ọrẹ tí ó jẹ́ ti Ọlọ́run ló ti yọ sọ́tọ̀ bí ó bí a jẹ́ pé iṣẹ́ ti ara rẹ ni ó ń ṣe ni bí owó bá ti dé ọwọ́ rẹ bẹ́ẹ̀ ló ti yọ ìdá mẹ́wàá bẹ́ẹ̀ ló ti yọ sọ́tọ̀ ohunkóhun tí o bá ń ṣe tí ó mú owó wọlé fún ọ tí ó jẹ́ iṣẹ́ tí ó tọ̀nà iṣẹ́ tí ó jẹ́ ti Ọlọ́run ni ó ti rí wípé o ti yọ ìdá mẹ́wàá rẹ o yọ ọ́ sẹ́yìn gbàtí mo sọ pé èyí tí ó jẹ́ ti Ọlọ́run mi ò sọ wípé àwọn tí wọ́n jẹ́ oníwàásù mi ò sọ wípé àwọn tí ó jẹ́ wípé iṣẹ́ tí wọ́n ń ṣe ó wà nínú ìjọ nìkan ṣo àwọn pẹ̀lú wọn ní láti san ìdámẹ́wàá nǹkan tí wọ́n sọ ni pé iṣẹ́ tí kò tako ọ̀rọ̀ Ọlọ́run tí a ń ṣe tí ó mú owó wọlé fún wa ó yẹ kí a san ìdámẹ́wàá wa ó yẹ kí a rí wípé lákọ̀ọ́kọ́ ayọ̀ èyí tí ó jẹ́ ti Ọlọ́run àyọ́sílẹ̀ a sí ilé ìsìn nínú Kọ́ríńtì kínní orí kẹrìndínlógún kọ́rìntì kínní orí kẹrìndínlógún ẹsẹ̀ ìkejì ní ọjọ́ ìkínní ọ̀sẹ̀ kí olúkúlùkù yín fi sínú ìṣúra lọ́dọ̀ ara rẹ̀ lé apá kan gẹ́gẹ́ bí ọlọ́run ti ṣe rere fún un kí ó má sì ṣe sí ìkójọ nígbà tí mo bá dé ó ń sọ pé nígbà tí a bá wá sínú ilé ìsìn ní ọjọ́ ìkínní ọ̀sẹ̀ kí a wá pẹ̀lú ìdámẹ́wàá àti ọrẹ wa àwa tí ọlọ́run ti bùkún láàrin ọ̀sẹ̀ ọlọ́run bùkún wa à ń jí à ń sùn à ń jẹun à ń wọṣọ à ń sanwó ilé a sì ń sanwó omi à ń sanwó mọ̀nàmọ́ná tí a ń lò nínú ilé àwa tí a mọ̀ wípé arówó ilé san à ń róúnjẹ jẹ à ń ráṣọ wọ̀ ọlọ́run ló sì fún wa lágbára láti ní àwọn nǹkan wọ̀nyí ó ní bí a bá ti ń bọ̀ ní ọjọ́ kìíní ọ̀sẹ̀ kí a rí wípé ìṣúra tí ó jẹ́ ti ọlọ́run owó ìdámẹ́wàá tí ó jẹ́ ti ọlọ́run wípé àyà á àwa fi fún ọlọ́run ó ṣe ní láàánú wípé ọ̀pọ̀lọpọ̀ ni kì í tètè dé ilé ìsìn wípé gbogbo àsìkò wa inú ìwé mímọ́ wọn kì í dé àsìkò tí a ń kọrin wọn kì í dé ìgbà tí a ń gba ọrẹ àti ìdámẹ́wàá wọn kì í dé kò sì jẹ́ kò sì yé wọn wípé nígbà tí ìsìn bá parí ó yẹ kí wọn kí ó lè béèrè wípé níbo ni ó yẹ kí wọ́n fi ìṣúra ti ọlọ́run sí si nítorí pé ohun tí wọ́n ti mú wá wọn kò tún fẹ́ mú padà lọ sí ilé láti ná an fún ara wọn nítorí bẹ́ẹ̀ ó yẹ kí á jẹ́ olóòótọ́ bí a bá jẹ́ olóòótọ́ ọlọ́run ti ṣe ìlérí wípé òun ó gbọ́ tiwa wípé òun ó sì bùkún wa pẹ̀lú nínú málákì málákì orí kẹta málákì orí kẹta láti ẹsẹ̀ ìkẹjọ dé ẹsẹ̀ ìkẹwàá ènìyàn yóò hajà ọlọ́run lé olè ṣùgbọ́n ẹ̀yin sáà ti ja ọlọ́run lé olè ẹ̀yin sáà ti jà mí lé olè ṣùgbọ́n ẹ̀yin wí pé nípa báwo lé a ti jà ọ́ lé olè nípa ìdá mẹ́wàá àti ọrẹ rírẹ́ lẹ́ ọ́ fi yín rẹ́ nítorí ẹ̀yin ti jà mí lé olè àní gbogbo orílẹ̀-èdè yìí ẹ mú gbogbo ìdá mẹ́wàá wá sí ilé ìṣúra kí oúnjẹ bá lè wà ní ilé mi ẹ sì fi èyí dán mi wò nísinsìnyí bí èmi kì yóò bá ṣí àwọn fèrèsé ọ̀run fún yín kí n sì tú ìbùkún jáde fún yín tó bẹ́ẹ̀ tí kì yóò fi sí àyè tó láti gbà á ọlọ́run sọ wípé kí a rántí òun wípé kí a mú ìdámẹ́wàá wa kí a mú wá sí ilé ọlọ́run kí a rí wípé a kò já ọlọ́run lé olè nípa ìnáwó ti onígbàgbọ́ kí a rí wípé a fi ọlọ́run ṣáájú ìkejì kí a san ìgbèsè tí ó wà lọ́rùn wa nínú àwọn ọba kejì orí kẹrin ẹsẹ̀ ìkeje àwọn ọba kejì orí kẹrin ẹsẹ̀ ìkeje nígbà náà lè ó wá ó sì sọ fún ènìyàn ọlọ́run náà òun sì wí pé lọ ta òróró náà kí o sì san gbèsè rẹ kí ìwọ àti àwọn ọmọ rẹ kí o sì jẹ owó tí ó kù ó yẹ kí a rántí wípé kì í ṣe ìwà onígbàgbọ́ láti jẹ gbèsè sọ́rùn bí onígbàgbọ́ bá ní gbèsè lọ́rùn ó máa ń jẹ́ ohun tó máa ń kọni lómi inú bí irú ẹni bẹ́ẹ̀ tí kò bá ronú àti san gbèsè yìí nítorí ẹni tó jẹ gbèsè tí kò ronú àti san ó fi ara rẹ̀ ṣe aláìgbàgbọ́ ẹni tí kò lọ́lọ́run ẹni tí kò ní oore ọ̀fẹ́ ọlọ́run ní ìgbésí ayé rẹ̀ bí a bá ní oore ọ̀fẹ́ ọlọ́run bí a bá ní gbèsè lọ́rùn ó yẹ kí a lọ bá ẹni tí a jẹ ní gbèsè pé arákùnrin má bínú o mo ń ronú àti san gbèsè ṣùgbọ́n kò tí ì sí lọ́wọ́ mi ní o bí díẹ̀ bá ti wọlé àmú díẹ̀ lára ẹ̀ tí a ní àfi san díẹ̀ a sọ pé o kò yé báyìí o mo ń rántí o mo ń ṣiṣẹ́ o ẹ má bínú sí mi o dáríjì mi o irú ẹni bẹ́ẹ̀ ni ó jẹ́ onígbàgbọ́ ṣùgbọ́n ẹni tí ó jẹni ní gbèsè tí ẹni tá a jẹ ní gbèsè tó wá tó sọ pé arákùnrin ọdún kan má ti kọjá ọdún méjì má ti kọjá owó tó jẹ mí kọ́ ẹ bó bá fẹ́ lọ sílé ẹjọ́ lè lọ sílé ẹjọ́ mi ò lówó láti san fún ọ ó bá jẹ́ pé o fẹ́ lọ rí olùṣọ́ àgùntàn ni o lè o lè lọ nítorí pé mi ò lè ní nǹkan tí mo lè fún ọ nísinsìnyí arákùnrin má ṣe bẹ́ẹ̀ gbà tó fẹ́ gbowó lọ́wọ́ mi ẹ̀bẹ̀ ló ń bẹ gbà tó fẹ́ gbowó ṣe ló ń kúnlẹ̀ gbà tó fẹ́ gbowó ṣe ló ń tọ̀ tánútàánú tí mo fi rí i pé pẹ̀lú ojú àánú pé ó yẹ kí n ràn lọ́wọ́ má bá mi sọ mi ò lówó tí mo lè san fún ọ bí a bá jẹ́ onígbàgbọ́ kì í ṣe pé a máa fi gbèsè ṣògo a máa yọ̀ nínú ìgbèsè kò yẹ kó rí bẹ́ẹ̀ ó yẹ kí a lè ní ẹ̀dùn ọkàn ó yẹ kí a lè mọ̀ wípé a ní láti san ìgbèsè tí a jẹ ìwà onígbàgbọ́ nìyí bí owó bá ti ń wọlé a san ìdámẹ́wàá wa èyí tí a jẹ ọlọ́run a san fún ọlọ́run èyí tí a jẹ ènìyàn a máa pinnu a máa ṣe ètò láti rí pé a san ìgbèsè wa orin dáfídì orí kẹtàdínní ogójì orin dáfídì orí kẹtàdínní ogójì ẹsẹ̀ ìkọkànlélógún àwọn ènìyàn búburú wín wọn kò sì san án wọn kò sì padà san án ṣòrí wípé àwọn ènìyàn búburú ní máa wín nǹkan ní máa yá nǹkan ṣùgbọ́n tí wọn kì í ronú àti san padà bí o bá jẹ́ irú ènìyàn bẹ́ẹ̀ ó jẹ́ wípé ó ń fi ara rẹ̀ wé ènìyàn búburú bí o bá jẹ gbèsè gbàdúrà kí o jẹ́ kí ọlọ́run pèsè fún ọ bí ọlọ́run bá sì ti ń pèsè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 ebi ń pa ọmọ nínú ilé wọn ò jẹ́ fowó sílẹ̀ wọn a máa lo ọwọ́ pẹ́pẹ́ wípé kò sówó nì kò sí nǹkan kan nì má da lóhùn o ó lówó lápò ó lówó ní ilé ìfowópamọ́sí ó lówó níbi tí ó fi owó pamọ́ sí ṣùgbọ́n kò fẹ́ fi owó sílẹ̀ fún aya láti jẹ gbà tó mọ̀ wípé o lè bọ́ aya o ṣe fẹ́ yàwó gbà tó mọ̀ wípé o fẹ́ tọ́jú ọmọ pẹ̀lú owó tó Ọlọ́run pèsè fún ọ o ṣe bímọ o ṣe bímọ sínú àti máa jìyà tí o lè pèsè fún ọmọ tí o bí bí ọlọ́run bá ti ń pèsè fún wa bẹ́ẹ̀ ni ó yẹ kí a máa rántí aya kí a máa rántí ọkọ kí a máa rántí ẹbí wa kí a máa rántí àwọn ọmọ wa ó ní bí ẹnikẹ́ni nínú wa ó ṣeé ṣe ó jẹ́ adarí ó ṣeé ṣe ó jẹ́ ẹni tí ń jèrè ọkàn ó ṣeé ṣe ẹni tí ń dá ẹni tí ń ṣe ìdàpọ̀ ojú ilé tàbí ẹni tí ń gbàdúrà fún àwọn ẹlòmíràn tàbí ẹni tí ń ka bíbélì ó ní ẹnikẹ́ni tí kò bá pèsè fún àwọn tirẹ̀ pàápàá fún àwọn ará ilé rẹ̀ àwọn wo ni à ń pè ní ará ilé rẹ̀ ìyàwó àti ọmọ ní ará ilé rẹ̀ wípé irú ẹni bẹ́ẹ̀ ó ti sẹ́ ìgbàgbọ́ ó jẹ́ aláìgbàgbọ́ ó tilẹ̀ burú ju aláìgbàgbọ́ lọ nítorí bẹ́ẹ̀ ó yẹ kí a fi owó tí a ní kí a fi tọ́jú ẹbí wa kì í ṣe bẹ́ẹ̀ nìkan kí a tọ́jú àwọn onígbàgbọ́ tí ó wà nínú ìjọ pẹ̀lú wa pàápàá bí Ọlọ́run bá ti pèsè fún wa nínú Jòhánù kínní orí kẹta ẹsẹ̀ ìkẹtàdínlógún ṣùgbọ́n ẹni tí ó bá ní ohun ìní ayé tí ó sì rí arákùnrin rẹ̀ tí í ṣe aláìní tí ó sì sé ilẹ̀kùn ìyọ́nú rẹ̀ mọ́ báwo ni ìfẹ́ Ọlọ́run ti ń gbé inú rẹ̀ ẹ̀kọ́ tí ó ń kọ́ wa kò farasin ẹ̀kọ́ tí ó ń kọ́ wa ni wípé ó yẹ kí a tọ́jú àwọn ará pẹ̀lú nínú Gálátíà orí kẹfà ẹsẹ̀ ìkẹwàá jẹ́ bí a ti ń rí àkókò bí ọlọ́run ti ń fún wa ní àǹfààní ẹ jẹ́ kí a máa ṣoore fún gbogbo ènìyàn àti pàápàá fún àwọn tí í ṣe ará ilé ìgbàgbọ́ lónìí ọlọ́run ti kọ́ wa ó ti jẹ́ kí a mọ̀ wípé níbi tí ìṣúra wa bá gbé wà níbẹ̀ ni ọkàn wa yóò wà pẹ̀lú ó sì jẹ́ kí ó yé wa wípé ìhà tí ó dára ni ó yẹ kí onígbàgbọ́ kọ sí owó wípé kò yẹ kí a fẹ́ràn owó ju ọlọ́run lọ kò yẹ kí a fi ìgbẹ́kẹ̀lé wa sí orí owó kò yẹ kí a máa fẹ́ àti di ọlọ́rọ̀ òjijì ó yẹ kí a mọ̀ wípé ohunkóhun tí a lè ní wọ́n jẹ́ ti ọlọ́run ọlọ́run ni ó fi wọ́n fún wa ó sì yẹ kí a bu ọlá fún ọlọ́run pẹ̀lú nǹkan wọ̀nyí a ti mọ̀ wípé a ní láti ṣiṣẹ́ wípé ẹni tí ń jalè tẹ́lẹ̀tẹ́lẹ̀ ẹni tí ó ti ń ta tẹ́tẹ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ẹni tó ti ń ṣe fàyàwọ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ẹni tí ó ti ń ṣe iṣẹ́ tí ó lè pa ọmọnìkejì lára iṣẹ́ tí ó lè sọ ẹ̀mí ẹni nù iṣẹ́ tí ó lè pa ẹbí wa lára wípé irú iṣẹ́ bẹ́ẹ̀ ó yẹ kí a jù ú lẹ̀ ó yẹ kí a ṣe iṣẹ́ tí ó mú ògo bá Ọlọ́run ó sì yẹ kí a rántí pé nípa ti ìnáwó onígbàgbọ́ wípé kí a san èyí tí a jẹ Ọlọ́run kí a san èyí tí a jẹ àwọn aládùúgbò wa kí a tọ́jú ẹbí wa pẹ̀lú owó tí a ní kí a sì tọ́jú àwọn ara nínú olúwa ẹ jẹ́ kí a dìde dúró kí a gbàdúrà kí a sọ fún ọlọ́run wípé ibi tí a ti ṣẹ̀ ibi tí ó dàbí ẹni wípé a ti fi ojúṣe wa sílẹ̀ tí ó ti dàbí ẹni wípé a kò ṣe ohun tí ó tọ́ tí ó tọ̀nà nínú nǹkan tí a ń sọ wọ̀nyí wípé kí ọlọ́run kí ó dáríjì wá bí ò bá tí ì ní ìgbàlà sọ fún ọlọ́run wípé o fẹ́ ní ìgbàlà jẹ́wọ́ àwọn ẹ̀ṣẹ̀ rẹ kí o kọ̀ wọ́n sílẹ̀ sọ fún ọlọ́run wípé o fẹ́ jẹ́ ẹni tí ó ní ìgbàlà ní tòótọ́ tí ó sì ń gbé ìgbésí ayé ọ̀tun bí o bá jẹ́ ẹni tí ó ní ìgbàlá ọlọ́run sọ fún ọlọ́run wípé o fẹ́ jẹ́ olóòótọ́ sí àwọn nǹkan wọ̀nyí tí ọlọ́run kọ́ wa bí o bá béèrè lọ́wọ́ ọlọ́run yóò fún ọ ní oore ọ̀fẹ́ má ṣe kánjú wípé ń lọ sílé gbàdúrà títí ọlọ́run yóò fi ṣe iṣẹ́ ìyípadà ìgbàlà ní ìgbésí ayé rẹ bí o bá ti ní ìgbàlà ṣó ti ní ìsọdimímọ́ bí o bá ti ní ìsọdimímọ́ gbàdúrà kí a lè sọ ọ di mímọ́ bí o bá ti ní ìsọ̀dí mọ̀ ṣùgbọ́n a kò tí ì fi agbára ẹ̀mí ọlọ́run kún ọ sọ fún ọlọ́run wípé o fẹ́ kún fún agbára ẹ̀mí ọlọ́run bí o bá ti rí i pé iṣẹ́ rẹ ó ń gba àkókò àti sin ọlọ́run lọ́wọ́ rẹ wípé àti wá sẹ́kọ̀ọ́ bíbélì ó dẹ̀tì fún ọ àti wá síbi ìsọjí ní ọjọ́bọ̀ ó dẹ̀tì fún ọ sọ fún ọlọ́run wípé o ń fẹ́ ìyípadà nínú àwọn nǹkan wọ̀nyí bí o bá rí i pé o ti ń ja ọlọ́run lé olè o san ìdámẹ́wàá rẹ sọ fún ọlọ́run wípé ò fẹ́ máa ja ọlọ́run lólè mọ́ wọ́n rí i pé o jẹ gbèsè sọ́rùn o sì ronú àti san sọ fún ọlọ́run wípé o fẹ́ san gbèsè rẹ kí o pèsè fún ọ kí o lè san ìgbèsè rẹ ní kíákíá wípé o fẹ́ tọ́jú ẹbí rẹ pẹ̀lú o sì fẹ́ máa tọ́jú àwọn ará nínú olúwa gbàdúrà kí ọlọ́run kí o lè fún ọ lóore ọ̀fẹ́ láti ṣe èyí tí ó tọ́ lójú rẹ̀.